بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سبحانه الله وبعلا ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àgbàwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba kọmọ bẹ́ẹ̀ náà tàwọn ará lè rẹ̀ tàwọn sàhábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa ilé ni hubba kìíní nínú kàdá islam ọjọ́ kẹrin oṣù kọkànlá oṣù zulfada 1441 àkọlé hubba náà ni pé àtọ́hàtó iya sàáràtù fi dàárẹ́yìn àtọ́hàtó iya sàáràtù dàárẹ́yìn ìtẹ́láṣẹ tọ́lọ́wọ́ba ìtẹ́láṣẹ ìlú sẹ́lẹ̀m ìtẹ́láṣẹ àwọn afíwájú wa òun náà ní mu wa jèrè ìgbọ́nà bá di ọ̀rẹ́ kọ̀ọ̀kan wa ilé ní gbogbo àwọn bá sọ̀rọ̀ lórí ẹ̀ lẹ́yìn bí àdúgbò fọ́lọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ tá a ti bọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábì sallallahu alaihi wasallam nígbà tó wá pé ìbádọ́lá ìtẹ̀kùnlá ẹ̀yìn ẹrú ọlọ́run bá jẹ́mà páyọ̀ ọlọ́run ní gbogbo ọ̀pá ọlọ́ni kí wọ́n tẹ̀lá ṣe tọ́lọ́ ọba pẹ̀lú ìtẹ̀lé súnmọ̀ ìṣẹ́ ọ̀sẹ́lẹ̀m lẹ́yìn náà lẹ́yìn tí ń retí ẹ̀sẹ̀ tọ́lọ́ ọba wọ anátẹ́lẹ́kù máa tẹ́tùlá kálẹ̀ fi ti tẹ́lọ́ ọba lẹ̀ ara nóòrì mìíràn lá kálẹ̀ tẹ̀lé súnmọ̀ ìṣẹ́ ọ̀sẹ́lẹ̀m nípa pé ẹlẹ́bí ni lé ọ̀dà kálẹ̀ sílẹ̀ ìkọ́fù ìkọ́bọ̀lá lẹ́yìn tí ń káyà ya ọlọ́run pa lọ́mọ fi àjẹwọ́ sí ń tẹ̀lé túlẹ̀ sí في ثلاثة طلاب إسلام في الحرب هنان الطاعة طلابة هنان لابتونتي أو وانا لابتون وراواتي الله سبحانه وتعالى وفي ذلك إنما وينيا من يفسد في الأرض وصنب الذي وإذا كلا لا تفسدوا في الأرض قالوا إنما نان مصلحون قالوا بيا أنت قال يا وانتم لا تباني استلاحوا لوري الله أنه انتعات الله nígbà pé hallu anfusakum bi ta'ati Allah ìgbàlùkù wa mú wa sọ ìpáyà ọlọ́wọ́ bá ti láti tọ́lọ́ bá ọjọ́ sú a kàná al-mukhlafa ilẹ̀ máa pẹ́yà ọlọ́wọ́ bá kábí ọlọ́ọ̀bá lè mọ̀ yọ síwájú láti lérò tí ọmọ fún kálùkù máa prepare fún ilé tí a ń lọ yóò bá làákàpọ̀ máa ní ayé lọ́jà ọ̀run nílé kálùkù máa prepare waj'alu akhirata kulli anfusikum ìtọ́jú àkírà yín fún ẹ̀mí ara yín ilé iná lẹ́bí tọ́à dáríkẹ̀lẹ̀ ẹni tọ́à láti dáre yìí torí kí a ti tọ́lọ́ فهذا من عطاء الله ورسوله صلى الله عليه وسلم بجمع إيه؟ يا أيها الذين آمنوا اتقوا الله إما قال الله قولوا قولا سديدا رفض ما صدنا رجادا لما صاروا قالوا الله من كثر يصلح لكم أعمالكم أنا إستغاف لك الله صلى الله عليه وسلم يغفر لكم ذنوبكم اللهم يغفر لهم يتعيني ومن يطع الله ورسوله ثم انت لكي تلوها تشفى أولئك فقد فاز فوضا عظيما إليه لجري يتبنيري نوبة عن جري جاجري على الكيام ونوبة عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عند أبي هريرة قال لي سواء هذا المثال في الحديث مشهور فيه كل امتي يدخل الجنة الا من عبا قبل اما نبي اليوم الجنة قبل وفلكو وقيل من يعبا يا رسول الله قال من اقاعني دخل الجنة من عصاني فقد عبى رواه امام بخاري قبل اقل اشهد لي محمد تكلم دخل الجنة اليه سبع الجنة اليه لونه عن ذلك من عصاني فقد عبا وفلكو العبع اللي كوم في الجنة إمام بخاري عليه سوا أيها الناس أي نية من الحياة تتوى هو دون قوية لاما يو لا بيرو يعدو فوتين فتوين أجيب جيري أدو أسوك أسوكالانيسي هايكاينيسي لازم فوتين تتسيزي أنا كان صدوليا يقول حاجة وتتوقع ربينا àdìnà tí wọ́n ti fi ọ̀fọ́dún yìí náà àmọ́ sí ìfẹ́ yìí náà kò sí tó dín ọlọ́ọ̀bá lọ́wọ́ ọkọ̀ awọ́lá dínkù tí a rí sí ẹ̀rí sí ká máa bí náà bá kọ́lọ́mọ́tà fún àní sí ẹ̀rí sí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá sùhánà wọ̀tàálá kò sí nǹkan tí wọ́n bá ń sin náà bá kò sí isaac adumabi ó yé bàbá òun ò tún seventy years tó tó àlàyé òun wá ń rò pé tóun bá di ọmọ seventy years láyé kó bá tó òun mọ̀ sáì wọ́n sọ láti ẹnu ṣe ní ìsinyìí tó bá ti mọ̀ seventy years òun tó wá ń rí mùdúmùdú ayé ní wọ́n ń wo òun kún un lé mọ́ ninety six years kó tó kú láyé àwọn àfáà tó wá bá òun sàgbà wá ní òun di hundred years àti seventy years tó kú láyé wọ́n yẹ́rọ ìgbé mùsùlùmí dáadáa níná ọlọ́ọ̀bá sàánà wọ̀ta ara jẹ́kọjẹ́ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá náà ilé fi ya pé a ah, ní táyà tí ń bẹ̀rẹ̀ tó di yá tẹ̀tí sí ọ̀m tí wọ́n fánà gbá yóò ti lo ọlọ́ tí yẹ kún ọlọ́ọ̀bí bùkún mu láti rí kàwọn yẹn lọ́wọ́ ti kú ti kú àti kú ti lórí òtí dẹni ó ti yẹ wa ìmọ̀ àyà ń tutù à wọ́n kálẹ̀ ni ó ti yẹ yín ahmed àwọn ọjọ́ orí wa tó fi náà ń parí kọ́ nìyẹn ń parí kọ́ nìyẹn ń parí kọ́ nìyẹn فكروا أيها المسلمون الكرام متى نبدع كان عابي سنع رغم أن قولا بني كانوا كان ربينا بعد أدوك يعني وسكا وسكا قنع وتقول تأتي تسكري هذا والله يا أكو بي فتي فتي تأتيكني تأتي ربينا سلام من الإسلام في وعيك أتكون قلقوا مراتي سيري يكون يتعود إذا مراتي سيري ولومن قال سفان بغروبا في يا ايها الذين امنوا اتقوا الله وانظروا نفس ما قدمت لكم اتقوا الله ان الله خبير بما تعملون لا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون

فإذا أثبات تثبت إلى بما لا يقدر تقول له أثبات من من من صحتك لمرضك يقول على في عرى عرى تودي من حياتك لموتك يقولوا إذا كنتم مثلكم مثل أي من الإسلام دوان تقوى إذا الأحبة عليكم بتقاة الله التي غاضب الله ذلك عليكم الله بس الوجب لوري كل كبير والله سبحانه وتعالى إلينا الذي بدنا معي أكل إيه؟ الكلامة إلينا الذي بدنا عليه أكل الكلامة لأن هو طاعة الله في الأرض طاعة الله في الحرب يقول علماء خير الدارين وآخر في خمسة خسال وهي جنى نفسي وكفر أضع لخصب الحلال ولباس التقاء وفكة لله على كل حال بانو عيه دعا مبانو عيه يو انتبه آية هنا آية خير الدنيا والآخرة تتكلم على الكيامة عندي كمان هنا لواء خمسة الخصال وهي دينا من كانت أرى رامي أرى رامي أولا تلاني كانت أرى رامي mọ́kànlá ọlá mọ́lẹ̀ kíkà ọ̀rọ̀ ní iṣẹ́ ni kó kòtara rẹ bọ́dọ̀rọ̀ nìkan kan ọ̀pẹ̀yàn láà pẹ̀lú èròǹgbà rẹ pẹ̀lú plan rẹ ẹmà plan burú ara ọkọ̀bà mọ̀ ó ní yẹn mọ́sọ̀rọ̀ burúkú lọ́wọ́ akẹ́lẹ̀ halal ẹ̀ ma wọ́n àti ẹ̀dẹ̀ halal yìí rẹ̀ kó máa jẹ olè bá ti على كل حال القوام سكا ولوبا ولوبا مبوبا إلي المكة فأطلق على خير الدارين يجمع كله على كل على خير الدارين يجمع كله ثم ويريو كانوا آيات الكلامة وري آيات الكلامة أولا بكمسة خلال بكمسة خلال يا لا نبقى بالأرى بكمان هنا لبعض من النفس أو يوكا ربا بالقليل كون يا يوكا الناس ما أتجي على وما تذكت على الحوار الصلاة قراني تساني تلوني ما تعلمي لك الوارو لينا وابتسام ما يحل لينا بقول حلال وما حلال حلال حلال ونجي والباس التقى أصوري تجي أسفع يولوبا اسمع خيف يوم ما جاوب يوم ما جاوب وكم يوم ما جاوب على كل حال قل بربك واثقا بك الموضع نزل قلو نوضع بكفء وقشف الدر عند مواقع وقالت قلو ولا نوضع قلو نوضع ولا قرآن الكريم اسلمي الإسلام كذين يمكن يخد حقد يمكن مخاطر صلى الله عليه وسلم يعني يرينا فراسي قلو نوضع لكلو

lẹ́yìn náà tọ́kù ṣẹ̀rí àwọn òfin kan ní ní kí lè ṣe ìsọ gbogbo nǹkan lókà gbogbo bẹ̀rẹ̀ sí wọ́n lábẹ́ lónìí ọ̀rọ̀ kòrónà kò sí nǹkan mí dáa máa ṣe ju àdúrà lọ káwọn tún lásìkò lọ́fà tàbí pé ádàzẹ́mà ní kòrónà àfáàtì àsìkò táwa yìí àsìkò kòrónà taburú ni mùlọ̀rọ̀láti máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ ìjọba bí kọlu mi lọ kóòtù ọwọ́ tó dárí ní nǹkan jíjẹ mímu ìṣẹ̀wà lọ́rùn من أنت وجود كورونا يلعب بالموت من أنت كورونا انسكو شريني torí islam gbogbo nǹkan lókún sínú ọba ń kírun àṣùgbà ìkẹwọ̀ta annabi muhammad sallallahu alaihi kan tí aláhùnmá ولو ọba قول àwọn الله ìta من شر ما kọ́lọ̀t lẹ́bìta àwọn قول ìta الله ṣẹ́rù من شر ما خلق ما kíkọ́ ìgbà tọrọ ترى yẹn عبروني ní sílẹ̀ sílẹ̀ بسم الله الذي لا جر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم المتع قول ده الله بقى هو ده المتع المجلس قول ده المتعاش بقى كده في السنة يا بروني سيو هو ده المتع المجلس ما أبروني سيو ní ìtura ìdámá tó máa sàdúrà láàrin òkú méjì gbà ìgbàgbọ́ láàrin lọ́ni ìsìlámù sẹ́ẹ̀ kí ó kàtó lọ arú tọ́lọ́ọ̀bá ni ومن أحسن من الله السبحة فلما ما بقى الأرض ولا أبقى ونحن له عابدون ولا أبقى كان ربك مجلوف من جلوف بحيث ولا أبقى أما يا من الإسلام أخرسوا لله بلاتك ومصابة الرسول صلى الله عليه وسلم في كل إبادة بكما ما يبقون تسلعيه àdéhùn ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni wọ́n á ti ìṣẹ́yàt ní sílọ́ba kálíbà wà nínú àwọn tó ń dèrè ayáta ìpíyàmà kámá pọ̀ sí àwọn tí wọ́n ti mùsùlùmí pẹ́pẹ́ àwa ni a ní ẹ̀rí lórí gbogbo tá ń ṣe eléyìí náà láti dèrè ayáta ìpíyàmà ọlọ́ọ̀bá ń bẹ̀ sànù wa nígbà في الدنيا والآخرة ọlọ́wọ́ mọ́ sí ẹ̀dẹ́bù kó bí aburú aláyé àǹtàbù aláyé àti ẹ̀dẹ́bù kìyàmà aburú ayé aburú sàárè aburú bọ́ọ̀lọ́ba ilé ni bí ẹnu kúndà àtúgbé ìtàkùn tó dé ní mú